olúwa a fẹ́ gbà wọ̀nyí ní ọjọ́ rẹ̀ We're going to teach this word, Lord. And we pray that you give them understanding. In Jesus' name. tó Brothers and sisters, fẹ́ gba ìrọ̀lẹ́ we'd like to bring you the word of God. And we want to tell you about the power of Jesus. tó iṣẹ́ We'd like to tell you the reason why Jesus came to this tó earth if you have been following our sermons from the past weeks you would have seen. that we have been teaching that Jesus has abolished death. we would like to present this to you in another way so you can understand. because upon the face of this earth. we are fighting a battle upon the face of the earth. ogun yìí ṣe ṣe láàrin ọlọ́run àti èṣù rárá o. this battle is not between God and the devil. ogun yìí láàrin èṣù àti ènìyàn ni o. this battle is between Satan and man. nígbà tí ọlọ́run ti dá ayé iṣẹ́. when God created this world. èṣù wà lórí ayé ọlọ́run tó dá ènìyàn sórí rẹ̀. Satan was here before man was created. nígbà wá dá ènìyàn ẹlẹ́ran ara sórí yìí. and now when man created when God created man. Ọlọ́run wá pàṣẹ pé kí ènìyàn ẹlẹ́ran ara yìí máa ṣe àkóso gbogbo. God commanded that man should be the ruler of the earth. ká máa ṣàkóso gbogbo àwọn ẹ̀mí tó bá tún wà lórí yìí rule over everything that's on the earth. ìyẹn ni pé ó fún wa láṣẹ láti máa ṣe àkóso lórí èṣù. including the devil. àti lórí ohun gbogbo tó bá ti ń jẹ́ ẹlẹ́ran ara náà lórí yìí. and anything that is has a flesh upon the earth. the devil did not like this and it cooked out a way for man to sin. he succeeded by making adam and eve to sin wàhálà and by so doing he brought all kinds of troubles and tribulations to man. àwọn wá dàbí èṣù. and then man became like unto um, servants for, to the devil wàá mú kí èṣù máa fi ìyà jẹ èèyàn pẹ̀lú ẹ̀ṣẹ̀ àìsàn ni o àti wàhálà ni o àti ìpọ́njú gbogbo ni o. because of the sin Satan can continue to punish man with sickness and sickness and death. Olúwa tún mú kí àwọn ènìyàn máa lọ sí ọ̀run àpáàdì pàpà. and even take man to hell. òun ló mú kí àwọn ẹlẹ́gbẹ́gbẹ́ ẹgbẹ́ òkùnkùn wọn àbí àwọn tó ń pè ní àjẹ́ yẹn lè máa pa ènìyàn kan máa mú èèyàn lọ sínú ọ̀run àpáàdì. and that's where the witches and wizards got their power from. ọ̀pọ̀lọpọ̀ jàdù ara wọn. and many people join all these calls to protect themselves. ṣùgbọ́n Jésù Kristi torí ilé ìwàásù ìlàyé. but that's why Jesus came to the earth. láti lè wá gba àwa ènìyàn là. to to deliver man. láti gba àwa ènìyàn kúrò lọ́wọ́ èṣù. from the hand of the devil. ká má lè tún bẹ̀rù èṣù mọ́. so that we are no longer afraid of the devil. ó wá láti fún àwa ènìyàn ní agbára náà padà. he came to redeem us and give us the power back agbára tí ọlọ́run fún ádámù lọ́jọ́ ìkíní yẹn. the original power that was given unto Adam. pé kí ádámù fi máa ṣe àkóso gbogbo ilẹ̀ yìí. by which Adam was given power to rule over the earth. ádámù sọ agbára náà nù ni. Adam lost the power. ṣùgbọ́n jésù wá wá láti wá fún wa ní agbára yìí padà. but Jesus came to give us the power back. báwo ni ó ṣe máa lè fún wa padà. how did he do this? òun láti kọ́kọ́ lọ bá èṣù wí. he must first rebuke the devil. òun ló jẹ́ kí Jésù fẹ́ ẹ̀mí ara rẹ̀ lílẹ̀. and that's the reason why Jesus gave his life. ó gba èṣù láyè láti mú òun lọ síbi tó máa ń mú àwọn èèyàn lọ yẹn. he allowed Satan to take him to hell. ó gba èṣù láyè láti mú òun mú ẹ̀mí òun lọ síbi tó máa ń mú àwọn lọ yẹn. his spirit unto the abode of the dead. Jésù wá jà lọ́hùn-ún. and there Jesus fought with the devil. ó sì wá gbún wọn ní ìgbèkùn. and he took them captive. ó gbé gbogbo àwọn ẹ̀mí èṣù yẹn dè. and he ca captive he, he, he bound all those evils. ló sọ fún wa o. this is what the bible tells us. nínú ìwé ẹsẹ̀. in the book of hebrews chapter two. ẹsẹ̀ ìkẹsàn-án. verse nine. bíbélì sọ fún wa pé. there the bible says. pé jésù wá láti wá tọ́ ikú wò. that jesus came to partake of death. kí dé tó bá wá tọ́ ikú wò. why? ọlọ́run mọ̀ pé àwọn ènìyàn ń jìyà nípa ikú yẹn sẹ́. because he knows that man suffers because of death. Jésù wá wá láti wá tọ́ ikú àwọn ènìyàn sẹ́. And Jesus came to taste death for us. gẹ́gẹ́ Bíbélì sọ ìkẹsàn-án rẹ̀. Let's read it in verse nine of Hebrews chapter two. Ó ní àwa rí ẹni tí a dá rẹ́lẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ. But we see Jesus who was made a little, a little lower than the angels. Ẹni tí a fi ògo àti ọlá dé who for the suffering of death crowned with glory and honor. that he by the grace of God should taste death for every man. nípa for by the grace of God. why if you were God tó sì rí i pé ìtorí ìbínú rẹ ló mú káwọn ènìyàn máa kú báyìí. and you saw that because of your anger man continues to die. tó bá tó sì wòye pé àwọn tó tẹ̀ fẹ́ sìn ẹ́ ìbẹ̀rùbẹ̀rù ni wọ́n jẹ́ kó sìn ẹ́ bó ṣe bí wọ́n ṣe fẹ́. and you see that those who want to even serve you cannot do that because of fear. nítorí pé èṣù mú ìbẹ̀rù ikú fún wọn mú ìbẹ̀rù ikú hàn wọ́n. because Satan always torments them with the fear of death ṣùgbọ́n ọlọ́run wá tìkára rẹ̀ wá sí ayé sẹ́. but God came down to the earth. gẹ́gẹ́ bí ènìyàn. as man. àbí gẹ́gẹ́ bí Jésù Kristi. he was born as Jesus Christ. òun náà wá wá tọ́ ikú wò yẹn. he came to taste of death. nígbà tó sì tọ́ ikú wò. and after tasting death. Bíbélì fi hàn Ọlọ́run gan ò fẹ́ràn ikú náà rárá. The Bible tells us that God did not like death. Òun ló mú kí Ọlọ́run wá pa ikú rẹ́. And that's why he came to abolish Ṣùgbọ́n kò ní fipá mú ènìyàn. But it won't take you by force. Ó fẹ́ kí ìwọ tira rẹ̀ wá sí ọ̀dọ̀ òun gẹ́gẹ́ bí Because he wants you ìfẹ́ràn. wa si For those who love God. And love to do his will. Tí They call upon Jesus. sọ And they want to do the will of Jesus God. Jesus says he will give you power to become sons of God. sọ He says as many as believe. Ni a To them gave he power. Láti di ọmọ ọlọ́run. to become the sons of God. tí o bá di ọmọ ọlọ́run bẹ́ẹ̀ sẹ́. after becoming the son of God. a ó mú ìṣekúrò lọ́kàn rẹ ni. the love of sin shall be taken away from you. eléyìí ni ìwà bí ọlọ́run ìwà ọmọ ọlọ́run nìyẹn. and holiness and righteousness of God shall be in you. nígbà tí ọlọ́run bá fún agbára yìí sẹ́. when God shall give you this power. agbára tá ń sọ pé àtúnbí yìí. this power that comes after you are born again. ìwọ náà yóò wá máa lè rìn bí ọmọ ọlọ́run. then you can walk as a child of God on the earth fún yín ní ẹ̀mí mímọ́ ọlọ́run. because Jesus shall give you the holy spirit. nígbà tí ẹ̀mí ọlọ́run bá ń darí ìrẹsẹ́. and when the holy spirit begins to guide you he shall give also unto you power. láti lè máa bá àìsàn wí. to rebuke sickness. láti lè máa bá gbogbo wàhálà wí. to rebuke all kinds of tribulations and Alleluia. troubles. hallelujah praise the lord. mo fẹ́ kọ́ mọ̀ pé kí ni ń jẹ́ ọ̀tá. what is it that is an enemy? èṣù ni ọ̀tá ènìyàn. the devil is our enemy. kí ni kí ni fi ń dẹ́rù bà ènìyàn jù. what is the power of the devil over man? ikú ni. it is death. àìsàn ni. sickness. ìpọ́njú gbogbo wọ̀nyí ni. tribulation. gbogbo nǹkan wọ̀nyí ni ọ̀tá fún ènìyàn. and these are the enemies of man. ṣùgbọ́n kí ni bíbélì wa sọ fún wa. but what did Jesus say unto us in the Bible? bíbélì sọ fún wa ní. the Bible says in First Corinthians. orí ìkẹẹ̀dógún chapter fifteen. that all enemies shall be abolished. ó he said the last enemy. that shall be destroyed. is death. this is in the book of first corinthians. chapter fifteen. verse twenty-six ọ̀tá ìkẹyìn tí a ó parun. the last enemy that shall be destroyed is death. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógún rẹ̀. In verse twenty-six. Ẹsẹ̀ ìkẹrìndọ́gbọ̀n rẹ̀. Okay, in verse twenty-six. Nítorí pé òun kò lè ṣàmọ́ ṣàyẹ̀májọba. for he must reign. títí yóò fi fi gbogbo àwọn ọ̀tá sábẹ́ ẹsẹ̀ rẹ̀. till he has put all enemies under his feet. yẹ́nni pé Jésù Kristi. that is Jesus. ó wà ní ọ̀run báyìí. he is in heaven now. ó sì ti wá wà ní gbogbo. He's everywhere. níbi gbogbo gbogbo sọ pé níbi tí èèyàn méjì tàbí mẹ́ta bá wà orúkọ mi yóò wà níbẹ̀ láàrin wọn síbẹ̀ lè tún sọ fún wa pé Jésù yìí sẹ́ òun ni olórí gbogbo agbára ní ọ̀run àti ní in the book of Colossians chapter two the Bible says "Yes, ni olórí that Jesus is the head of all principalities authority and power. Praise the Jesus Lord. Jésù Jesus Christ. Yo ma jọba yóò máa Will rule in heaven. Títí fi fi Until he shall subdue all enemies. abẹ́ àwa Under the feet of the church. whats it The first enemy is sin. Eléyìí ló mú kí Jésù máa fún àwa ènìyàn ní àtúnbí. And that's why Jesus came to to give us redemption. Láti mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn ìyàwó ènìyàn. Take away the desire for sin from our hearts. Fún ẹnikẹ́ni tó bá gba Jésù gbọ́. For those who believe in Jesus. Ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi. Please come unto me. Ẹ̀yin tí ń ṣiṣẹ́. All ye that labour. Tí a sì di ẹrù wíwo lórí. And are heavy laden. Yóò sì fún yín ní ìsinmi. And I will give you rest. Ìṣẹ́ ni ẹ̀ṣẹ̀ jẹ́ o arákùnrin àtàlábìnrin. Sin is a burden my friends. Jésù fẹ́ mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò lọ́rùn rẹ. Jesus wants to take away this burden and labor from you. o pé àgbèrè yẹn o kàn mọ̀ọ́mọ̀ ń ṣe tìkà lára rẹ ni o. you might say maybe it's your own desire to fornicate. I like you to know ẹrú ló jẹ́ fún èṣù. that you are a servant for the devil. Jésù sọ pé ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀. that whosoever sins. òun ń jẹ́ ẹrú fún ẹ̀ṣẹ̀. is a servant for sin. oníṣùgbọ́n tí ọmọ Ọlọ́run bá sọ ẹ́ di òmìnira. but he say if the spirit is the son of God shall make you free. ìwọ yóò di òmìnira tòótọ́. you shall be free indeed. arákùnrin àtàlábìnrin. friends. ìwọ lè rò pé o mọ̀ọ́mọ̀ bẹ̀rẹ̀ sí ní tìkálára rẹ ni o. you might think that you just like to sin yourself. o lè rò pé ìgbà tó bá wù ẹ́ fi òpin sí tìkálára rẹ. and you might say oh well I'll stop this when I like it. mo fẹ́ kó mọ̀ pé ọjọ́ tó bá fẹ́ fòpin sí tìkálára rẹ. but then the day that you want to stop it. ìgbà yẹn ló máa mọ̀ pé o lè fòpin sí tìkálára rẹ o. that's when you realize that you can't help it. ìgbà yẹn ló máa mọ̀ pé and then you find out. èṣù ah, ti so okùn kan mọ́ ẹ lọ́rùn tí ò jẹ́ olè lọ. become a servant of sin. o ti sọ ẹ sínú ìdè ìṣòro olè lọ under the bondage of the devil. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa sọ fún ẹ. and many shall tell you. àwọn bẹ̀rẹ̀ sìgá mímu yẹn. that they started smoking cigarettes. pé nígbà àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tìkálára wọn ni o. just by their own volition. ṣùgbọ́n nígbà tán bá fẹ́ fi sìgá mímu sílẹ̀. but when they wanted to stop smoking. wọ́n á wá mọ̀ pé àwọn ò lè fi kò ṣeé fi sílẹ̀ tìkálára wọn. when they realized they could not stop. a dè wọ́n mọ́. because they had been bonded. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èṣù ṣe máa ń dè àwọn èèyàn mọ́ ẹ̀ṣẹ̀. it is just like that that sin and Kini Satan is what is your sin my friend? bóyá àbẹ̀tẹ́lẹ̀ ló máa ń gbà. perhaps you take bribes rẹ maybe you say you do this you have your volition. olùsọ nígbà tó o bá fẹ́ ronúpìwàdà wàá fi sílẹ̀ tìkára rẹ. and you can stop this anytime you like. àwọn ẹlẹ́sìn kan some people say they they they. Uh, wọ́n láwọn repent. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. láì jẹ́ pé o jẹ́ kí Jésù fún ẹ kó tú ẹ sílẹ̀ rẹ. without Jesus setting you free. o lè nìkan tú ara rẹ sílẹ̀ kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀. by your own do you cannot free yourself from all sin. bóyá wàá sọ pé o ti fi ìkànnú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. maybe you can tell me that you've stopped one of your sins. bó o fi èkejì yẹn sílẹ̀. how about the second one. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I like to tell you this. tó o bá ti lè dúkọ̀ nínú àwọn òfin Ọlọ́run sẹ́. and if you can if you disobey one of the laws of God. òtún gbogbo òfin Ọlọ́run. you have disobeyed all of his commandments. òtún bíbélì sọ nìyẹn. that's what the Bible says. ìkan ètò kéré jù gbogbo àwọn òfin Ọlọ́run yẹn sẹ́. the littlest of all the laws of God. o ti tóbi tó láti sọ ẹ́ sínú náà àrùn àpárí. is enough to send you to hell. kí ni Jésù wá fẹ́ ṣe fún ẹ o. and so what did Jesus do for you? Jésù fẹ́ mú gbogbo irú ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn rẹ pátápátá. he wants to take away the love and desire for sin from your heart. kí o má lè dẹ́ṣẹ̀ mọ́ that mm. you will not be able to sin anymore. Jésù ló sì ní irú agbára bẹ́ẹ̀. And Jesus has this kind of power. Láti lè gba ènìyàn là ẹ̀ṣẹ̀. To redeem man from sin. sọ pé. That's why he said. Ẹnikẹ́ni tó bá jẹ́ èyí tó bá ń dẹ́ṣẹ̀. That whosoever sins. Oní oúntọ̀ ń jẹ́ ẹrú fún ẹ̀ṣẹ̀. Is a servant of sin. Olùgbọ́n tí ọmọ Ọlọ́run bá sọ é òmìnira. He says but the son of God shall make you free. He yóò di òmìnira tó tọ́. shall be free indeed. Jésù lè sọ é òmìnira lẹ́yìn. Jesus can set you free. Tó yẹ pé náà wá wo rẹ then you can look at your heart. wàá rí i pé o ò tiẹ̀ fẹ́ràn ẹ̀ṣẹ̀ mọ́. and see that you have no desire for sin anymore. o jẹ́ pé o máa ń bá wọn fẹ́ ṣe tẹ́lẹ̀. things that you used to want to do. ní ní fẹ́ ṣe mọ́ ni. and you do not want to do them anymore. o tó lè gbà ẹ́ là kúrò ní ẹ̀ṣẹ̀ nìyẹn. and this is the only thing that can deliver you from sin. tó ń gbọ́ bóyá pẹ̀lú àwọn tó máa ń kówó ìjọba jẹ. you that are listening to me maybe you are one of those that embezzle government money. pé ọjọ́ tó bá yà you might say you will repent in your own time. but I want you to know coming to Jesus and asking him to deliver you, you will not be able to abolish sin. If you die in your sins, you are going to hell. But Jesus loves you, my friend. He's willing to forgive you now. If you come unto him today, and if you allow us to pray the forgiveness of sin, prayer forgiveness, Jesus can set you free. And you shall be free from sin and then you will see. that even if government money begins to trail you behind. you will have no desire to embezzle. why. because the righteousness and contentment of God shall be with you. and the bible says this is great reward. the desire and the love of money the bible says is the root of all evil. mú ìfẹ́ owó yẹn kúrò lọ́kàn rẹ. only Jesus can take away the love of money from your heart. ìfẹ́ owó yẹn kúrò lọ́kàn rẹ sẹ́. if that is taken away from your heart. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. o ò ní bọ owó tí ò kì ṣe tirẹ̀. that then you cannot steal any money that doesn't belong to you. ohun tí Jésù fẹ́ mú fún ẹ ni ó fẹ́ gbà ẹ́ là. and this is what Jesus wants to do for you. ìwọ tó ń gbọ́ mi tó jẹ́ pé bóyá àwọn ti lọ bá wọn gbébọn gbébọn jalè. and you that is an armed robber. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. o you might be saying in your heart. ẹ ṣe ni. that well it's because you have no job. o ṣe ló ṣe lọ ń di olè. and that's why you steal it. yàtọ̀ bá rí iṣẹ́ ò ní jalè mọ́. maybe if you find a job you go steal less more. mo fẹ́ kó mọ̀ pé èṣù ti bẹ̀ ní wọnú rẹ ló ṣe ń jalè. believe me it's because Satan has entered into your heart. o bá wá ronú padà báyìí. and if you do not repent. o bá kú sínú ẹ̀ṣẹ̀ tirẹ̀ sẹ́yìn. and you die in your sins. o lọ sínú náà rán apá di. you are going to hell. arákùnrin àtàrábìnrin. friends. Jésù fẹ́ tu ẹ sílẹ̀. Jesus wants to set you free. wàá ní tí a bá gba ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn rẹ báwo ló ṣe máa ríṣẹ́. and now if, if this desire of sin is taken away from you how would you find a job. I want you to know. that Jesus is the father for the fatherless. he is ready to help you. the bible says. all of the beasts and a thousand mountains belong unto God. olùwà silver and gold belongs to God. it is God. God that governs the go èṣùkọ́ ló ń it is not the devil my friend. lówó. don't ever think that the devil owns the money. God does. It belongs to God. And is willing to help you and open a door for you. Whereby you shall not sin. Jesus loves you. But you must seek ye the first the kingdom of God. He said, Seek ye first the kingdom of God and his righteousness. And all these things that you are seeking after. All of name shall be added unto you. But you must first seek the kingdom of God. Many people want to steal from Jesus. They do not want Jesus. They are only interested in what Jesus has to offer wọ́n lè sọ pé àwọn ń lọ sí ìjọ kan o. perhaps they say they are members of a church. wọn ò fẹ́ mú ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn. but they do not want to forsake sin from their lives. wọ́n fẹ́ kí Jésù máa bùkún wọn. yet they want God to bless them. wọ́n fẹ́ kí Jésù fún wọn ní ọmọ. they want Jesus to give them a child or children. or give them a job. kí Jésù fún wọn ní owó. or help them with finances. ṣùgbọ́n tí a bá sọ pé kọ́ ronúpìwàdà kúrò ní but when they are told to repent from fornication or seek first the kingdom of God or seek the righteousness of God ṣe yẹn. they do not want to do it. ohun tí ò jẹ́ kí wọ́n rí ohun tí Jésù mú lọ́wọ́ gbà nìyẹn. and that's the reason why they cannot receive God's blessing. tó pé ìwà bí olè nìyẹn. because that is stealing. tó bá kàn fẹ́ já nǹkan tó mú lọ́wọ́ gbà. if you are only interested in benefit. ohun tí Jésù sọ pé kò ṣe ni pé. what Jesus says you should do is. kò gba òun láyè kó máa rẹ. allow him to live in your heart. gbé inú rẹ yẹn sẹ́. if Jesus lives in your heart. ìjọba Ọlọ́run di tirẹ̀ nìyẹn. the kingdom of God belongs to you. yóò fún ẹ ní ìfẹ́ ìjọba Ọlọ́run. he shall give you the love of the kingdom of God. fẹ́ Ọlọ́run. because your heart shall desire to follow after God. wọ́n yóò fẹ́ kí Ọlọ́run gan kó wá sí ayé yìí lónìí lónìí. and you want Jesus to return to this earth today. wàá fẹ́ kí ìjẹ ìjọba Ọlọ́run náà kó dé kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀. you want the kingdom of God to return to the earth immediately. ìgbà yẹn gan ló bẹ̀rẹ̀ sí ní wá ìjọba Ọlọ́run. then are you truly seeking the kingdom of God. ohun gbogbo tí gbogbo àwọn èèyàn lépa yẹn Ọlọ́run yóò máa fi kún fún ẹ. and all these things that men seek after shall be added unto you. Ọlọ́run yóò and he will provide for all your needs. tó wà ní ọ̀run mọ̀ pé o nílò aṣọ. he said because your father who is in heaven knows that you need this thing. ó mọ̀ pé o nílò oúnjẹ. he knows that you need to eat food. ó ní ìwọ wo àwọn ẹyẹ ojú ọ̀run. so look at the ravens of the field. wọ́n ò gbin wọn gbin kòkó wọn ò sì gbin àgbàdo. neither sow nor reap. ṣùgbọ́n Ọlọ́run ń bọ́ wọn. but God feeds them. olùbẹ́ gẹ́gẹ́ ni fún ìwọ. he said by so doing. kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà. seek you first the kingdom of God. torí pé ìwọ yàtọ̀ sí àwọn ẹyẹ yẹn. because you are greater than the ravens. ó ní irun orí rẹ pàpà ti he said even the hairs of your head are numbered. ó ní òye ọlọ́run mọ̀. God knows the number of the hairs of your head. ọlọ́run fẹ́ ọkàn rẹ. but God loves you once your heart. ọlọ́run fi ọkàn rẹ fún ọlọ́run. if you give him your heart. báwo mo ṣe lè ṣe léyìí. and and say how do you you might say how do you do this. Jésù sọ pé kò gba òun gbọ́ gẹ́gẹ́ bí ọ̀nà. Jesus says, believe him as the way. Believe Jesus as the way, the righteousness, and the truth. We'll pray for you that ask Jesus to come into your heart. Begin to read the Bible. Begin to seek that which is acceptable in the eyes of God. And follow the plan of God. Not less the keys of death and Amen. Ó sì tún arán wa ní iṣẹ́ yìí láti sọ fún yín. And he has sent us to tell you. Láti kọ̀rẹ́ ní fún ẹ ní ìgboyà. To give you the boldness. Má ṣe bẹ̀rù wọn mọ́. That you should not be afraid of the devil anymore. but follow Jesus. repent from sin. and begin to walk with Jesus. Jésù so that Jesus might help you. how can you repent? think within your heart right now. that what is the sin that you have. tó that would that is not taking you away from God. within your heart your heart will begin to remind you of the sin. anyone that you remember. that's the one that you need to to confess to God. In the book of Galatians chapter 5 from verse 19 I will read what the Bible calls sin. If you see anyone that belongs to you or even anyone that we do not mention if you know that this is your sin you need to repent from start and then you need to call upon Jesus and ask him to forgive you. He has o ó fẹ́ kí wọ́n wá gbàgbọ́ kó fẹ́ kí o ó sì fẹ́ kó wá pinnu pé o fẹ́ lẹ́sẹ̀ mọ́ kó wá rìn lọ́wọ́ ó fẹ́ fún yín agbára ọmọ ọlọ́run yẹn agbára yìí ni ó múni má dẹ́ṣẹ̀ agbára ẹ̀ mímọ́. The power of the Holy Spirit. Bíbélì sọ pé ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn. The Bible says the works of the flesh are manifest which are these. Adultery. Fornication. Wọ́n lè sọ pé àbọ̀ ifi gbogbo ifi là ń You might say this is just boyfriend and girlfriend. The Bible says it's adultery and fornication. Jesus wants you to repent from this and work with him. Because if you work with Jesus, you cannot work with sin. Uncleanness. What is uncleanness? Perhaps you are a smoker or whatever you consider to be unclean. from search and work with Jesus. àti sọ pé ìkan wọ bìyà. lasciviousness. bóyá àwọn tí máa ń jí owó ìjọba ni. these are people who take bribes. àbí o kàn jí àbètélè ni. and embezzle money. ṣùgbọ́n Jésù fẹ́ dárí jì ó sì fẹ́ gbà ẹ́ là. God wants to deliver you from this. He wants you to repent. àti ń pè ní ìbọ̀rìṣà. idolatry àbí o sọ pé o kì í bọ ìṣántì perhaps you say you are not an idolater. bó o ṣe ń gbẹ́kẹ̀lé oúnde kan àbó òrùka kan tó ń gbà ẹ́ là. but you still believe in some amulets. àbí o tẹ̀ fọlọ́run ti ẹni o. and you do not have time for prayer. o kíka bíbélì o kì í gbàdúrà. you don't read the bible and you don't pray. àìsí ayé ni ó wà lọ́kàn tirẹ̀. all that is in your heart is the pleasures of this world. ìbọ̀rìṣà ni ara rẹ ló ń sìn that is idolatry because you are worshiping yourself. ṣùgbọ́n Jésù fẹ́ dáríjì ẹ̀ ó sì fẹ́ kó a máa sin ọlọ́run kan dáyé àti ọ̀run. Jesus wants to forgive you and serve the true and living God. ó sì fẹ́ fún yín ní agbára mímọ́ ọlọ́run. give unto you the power of the Holy Spirit. ó fẹ́ fún yín ní ìfẹ́ sí ọlọ́run. the love of God. àtúnpè the bible says witches òkùnkùn nìyẹn. these are for those who are. ọ̀gbẹ́ni kan sọ fún wa lọ́jọ́ kan ti rìn jìnnà pé òun ò lè nìkan dá padà ò lè nìkan gbà ń padà. somebody say he has gone so far into witchcraft that nobody can help him but I want you to know that. kò ṣe lè wọlé tó. it's now how far you can go. tó o bá fẹ́ ká gbà ẹ́ là. if you want to be saved. tó o bá ké pe Jésù wa yìí sẹ́. and you want this our Jesus. Jésù ní agbára rẹ̀ lè gbà ẹ́ là kúrò ti ò kórí. to deliver you from hell. ìbá jẹ́ pé èṣù èṣù gan ló ń gbénú ọkàn rẹ. no matter how far you have gone into serving the devil. ọkàn rẹ bá fẹ́ ronúpìwàdà báyìí o. who has one story right now. tó o bá rò ti lọ ẹgbẹ́ bíi mẹ́rìndínlógún pàpà. Ah, maybe you are a member of many cults. tó o bá rò pé o ti kọjá gbígbàlà. and you think you are beyond salvation. tó o bá fẹ́ wọ ìjọba ọlọ́ Jésù ṣetán láti dárí láti tú ẹ sílẹ̀. my friend you are truly willing to accept God. àní gbogbo agbára ní ayé àti náà wà lọ́wọ́ Jésù wáyé sẹ́. because all the power in heaven and on earth belongs to him. he wants to set you free if you want. you must call upon him. láti sọ pé o fẹ́ ni. you must ask tell him you want to oh, be the neighbor. ọmọkùnrin kan ọgbẹ́ yóò tọ̀ mí wá lọ́jọ́ kan sẹ́. there was a man that sick so they had one pé ṣe ló ń rí olórí oríṣiríṣi tí ò tiẹ̀ lè rí tọ́ orí rẹ̀ ti fẹ́rẹ̀ dàrú tán. he was a mad man ṣùgbọ́n nígbà tí ó sọ pé òun fẹ́ ìtúsílẹ̀. but when he did he wanted to be saved. ọlọ́run ní kí n sọ fún God said I should pé tó bá fẹ́ kí a tú òun sílẹ̀ kúrò ní gbogbo ẹgbẹ́ ti lọ wọ̀nyí. truly he wants to be delivered from the spirit. kó rẹ̀ sọ pé òun fẹ́. he should say that himself. kó jẹ́ láti inú ọkàn rẹ̀ kó sọ pé òun fẹ́ ìtúsílẹ̀ from within he said he should confess that he wants deliverance. pé kó sọ pé òun fẹ́ bá àwọn èṣù wọ̀nyẹn rìn mọ́. and that he does not want to be a part of the devil anymore. bí ọmọkùnrin náà lọ́jọ́ náà sẹ́. and as the young man said this olùwàsí ni kí gbàdúrà fún the lord said i should pray for him. and we prayed for him. ní orúkọ jésù a sì and we commanded the evil spirits to come out of his heart. and all those spirits came out of him. and here was somebody that was almost totally crazy. hallelujah. he shouted hallelujah. ó and proclaimed that he was set free. and all of the false things that he was seeing he didn't see them anymore. my friends you listeners. perhaps. bóyá babaláwo ni wọ́n. maybe you are a a herbalist. bóyá o ti lọ wọ oríṣiríṣi ẹgbẹ́sẹ́. perhaps you are a member of many people. ìjọ òfé ìtúnisílẹ̀. Do you want the living? Do you want to enter into the kingdom of God? Or do you want to go to hell? If you want Jesus to help you. We shall deliver you now. O You must purpose in your heart. You must decide within your heart. O sì And confess with your own mouth. That you want deliverance. And you want Jesus to set you free. Then we shall pray for you. Jesus Christ sì máa tú ẹ sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. and Jesus shall set you free. ǹjẹ́ o fẹ́ báyìí. do you want deliverance? tẹ́ríba ká gbàdúrà fún yín. let us pray for you. òyàwó àmọ́ sọ tẹ̀lé wa. say after us. sọ pé Jésù ọmọ Ọlọ́run. Jesus the son of God. mo fẹ́ ìtúrísílẹ̀. I want deliverance. kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ wọ̀nyí. from all the sins. mo fẹ́ ìtúrísílẹ̀ sẹ́. I want deliverance. kúrò ní gbogbo ẹgbẹ́ òkùnkùn wọ̀nyí. from all the evil spirits. mo mọ̀ pé o lágbára láti tú mi sílẹ̀. I know that you have the power to set me free. come and set me free o Lord. come and deliver me o God. I do not want to go to hell. amen. wà fún mi ní the power of your Holy Spirit. Amen. In the name of Jesus. Oh Lord, wherever these people are hearing our voice, as they have decided that they want deliverance from sin, set them free, O oh Lord. In the name of Jesus, we set you free. In the name of our sender, we send you free. In the name of Jesus, we command that you ẹ̀mí ẹ̀ṣẹ̀ evil spirit of sin and evil cause come out from among their hearts and go into hell and do not bother them anymore don't go into them anymore in the name of Jesus our Lord and Savior praise the Lord that's our prayer for you believe the word of God and we have commanded for the evil spirits to come out from their hearts and go unto hell don't trouble them anymore in the name name of Jesus. and so shall it be. you are delivered now my friend. begin to praise the Lord. say thank you my Jesus. for setting me free. and we want you to write us a letter. so that we might be praising God with you. and that we might send you more literature. write unto us evangelist. Adéwùmí. Adéwùmí. Àlàáfíà ni Peace be unto you. All power is in hand of Jesus. gbèjà rẹ. and all that power he wants to help you with. gbẹ́kẹ̀lé lélẹ́yìn. him ìbá tẹ̀lé látòrí lọ. and trust him. má ṣe bèrè ṣùgbọ́n. and follow him. Jésù ti pa ikú rẹ́sẹ́. and not fear the devil anymore. ó sì ti mú àìsàn sí abẹ́ ẹsẹ̀ yìí o. because Jesus has care. owó ògbọ́dọ̀ tó máa yọ àwọn èèyàn lẹ́nu mọ́. that they might not trouble us anymore. bá gbàgbọ́ ni o. for those who believe in Jesus. wọ́n máa bá Jésù rìn pẹ̀lú ìgbàgbọ́ náà. begin to walk with Jesus now. yóò sì máa bá ẹ rìn. and shall walk with you. má ṣe bẹ̀rù mọ́. Don't be afraid anymore. Peace be unto you. Amen. Right to Evangelist Julius Ade Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time. In Jesus' name.